ọ̀rẹ́ rẹ tó mú wáyé ègún ní bàjá o. bàbá jẹ́wọ́ ló yẹ kó ṣerú tó ṣe fún mi yìí. Well, ladies and gentlemen. ta ni òdòdó tó wá rí nídìílé wa. ọmọ rẹ ni. No, are you guys crazy? ọkọ àfẹ́sọ́nà rẹ̀ òkìkí ní jẹ́. òkìkí nìyẹn òun ló di lọ́wọ́ yóò sì fò ní. àṣẹ. I want that girl to be my bride. I can't be a king in this community without that girl. Òkìkí àtàdùn ọlá mọ́rọ̀ wọn wá ọ̀rọ̀ wọn lágbára. Omi tórótóró lomi alẹ̀ dé. Omi tòkítòkí omi alẹ̀ odò. Your outfit is very very beautiful. Mi ò wẹ́ máa ń múra bí eléyìí ṣá ibo lẹ ti rí lẹ̀kẹ̀ silver chain lélẹ̀ náà wristwatch dẹ̀ lélẹ̀ fún ẹ̀wò náà. Ah, ah. Kampala làwọn pípọ̀ ìwọ o casual trendy wears làwọn ilé ìwọ náà. It's so nice to meet you. Ah! kí ló ṣàdùn ọ̀la kí ló ṣàdùn ọ̀la kí ló ṣàdùn ọ̀la gbogbo ẹ̀dùn. kò sí oúnjẹ ó gbogbo ẹ̀wọ̀n ọ̀nà ọ̀pọ̀ jù báyìí à ń ṣẹlẹ̀ báyìí. kí la fẹ́ ṣe ó ti sùn mí tó bá jẹ́ pé mo rí anything tí mo tiẹ̀ lè mo lẹ́ anything tá a lè gbélẹ̀ téèyàn lè tà téèyàn lè ṣe I don't know. máa ń ní nǹkan tó ń bọ̀. gbogbo gold ni mo ti ta tán. 되긴 안 되긴 당어도 이거 tó bá tó bá mọ́tò tó wà nílẹ̀ yìí kò jẹ́ káwọn èèyàn mọ bí ìyá ṣe ń jẹ wá tó. ẹ bọ̀ tí máa tàṣí máa máa fẹsẹ̀ rìn ni mọ́tò ni mo fi ṣe bí gbọ́ ẹ̀ máa di pé máa. òun náà ni mò ń sọ pé tó bá lọ tà á sìn àwọn èèyàn máa tètè mọ pé ìyá ń jẹ wá gan ni èmi ò pé ká ta mọ́tò. plan kan wà lẹ́ ọ̀rẹ́dì When I'm lost, feeling black and blue, will you always stand by me? when I'm cold in the middle of the storm? Will you give me love to make me come alive? My vision is blank without you. There isn't happiness without your smile. The walking with me with your smile the light revolve with me yeah checking by daily checking by daily uh. mo fẹ́ má bá ẹ gbé mo fẹ́ bá ẹ checking by daily checking by daily. I give you my heart, it belongs to you. I will swim the ocean just for you. Mo ti bá ìrìn àjò ìfẹ́ àfọ̀mọ́tòrí yẹn kò ní figi sílẹ̀ kò sí irú láì sórí ọlá bàtà ìfẹ́ kí ló lè máa ṣe mọ́tò báyìí torí ọlọ́run mọ́tò yìí ṣàmáyé embarrass èèyàn at times. hello. Is everything alright? Ṣé mo lè ràn ẹ́ lọ́wọ́? Excuse me? Are you normal? Do I look like I need your help? Akilu máa ń ṣe ẹ̀yin pípù iná. Ó wà sọ́ọ̀sì o. I am just trying to help you. Help you KUD. Ho ho man, ọkọ a máa try gone. Are you normal? Yes. Show o ya wèrè ni? Uh-uh. Ṣé ń ṣí ẹ ni? You must be very stupid for saying that. Then you must be very stupid to know that I'm stupid. Ẹbí ẹ̀kọ́ you don't know ọmọ pò ti wọjà láàárọ̀ yìí bad market ló mú so okay o fẹ́ tọrọ owó lọ́wọ́ mi àbí oh. ṣòro bóyá máa fún ẹ lówó ni ìdí ọ̀tẹ́ rí bó ṣe rí nonsense man ẹ kókó ṣì kúrò kó pàṣẹ fún jàlẹ́ wo bàtẹ́sẹ̀ náà ló ti ṣí nímú bí ẹni pé ó fẹ́ lọ gà ó ah, oh, ẹ̀yin tẹ máa ń kó lè tọrọ ní gàbí ní gàbí boy wèrè oh, aláṣọ pípọn wèrè very stupid man idiot. gbogbo òṣì nà mi ò tí yín This is quite impressive. Thank you. And I can see that you have made it on how you can improve on uh, our market reach. Yeah, yes, mm. <laughs> That's fantastic. <laughs> yeah. Uh, yeah, so I would like you to explain or tell me, you know, more about how you want to improve oh. on the market reach? Well, I believe in client satisfaction. Okay. Yeah, and I believe um, the way we treat our clients is the way the company will move forward. I did a survey about your recent products, so I hmm. noticed mm that your clients are not satisfied enough. If you put them into consideration, we might find a way to satisfy them. I see. Um, that's very powerful. Oh, thank you. ṣe ló dàbí pé kíní kò bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí báyìí báyìí ẹ bọ́ mi lè ní kò bẹ̀rẹ̀ báyìí báyìí báyìí you know because mo kó ọ̀nà máa ní fẹ́ ṣe àwọn one or two things but èmi náà wà lè ní sùúrù wípé kò wá bẹ̀rẹ̀ ní the beginning of next month oh. so o máa ní láti bẹ̀rẹ̀ iṣẹ́ ìlọ́la because àwọn clients wa yẹn you know they are very dear to us so mo dẹ̀ fẹ́ ká tètè Thank you. Ma. I'm so sorry I'm late. Eh, it's okay. Mo tún mi fọ́ọ̀tì lójú ọ̀nà. Ẹ̀sùn eh, báwo wà ni? Àmú ti pe mẹkáníìkì wa wò. So báwo ló ṣe wá débi báyìí? Oh my darling, poor you. Sorry about that. Uh, he's actually the new product manager. And uh, from the look of things, I think he's going to do fine. Hmm. New product manager? Yes. Mom? Yes. But why? ọ̀lẹ́ ẹ máa take your decision bẹ́ẹ̀ yẹn lẹ́yìn mi. well i am still the ceo of this company i can make decisions on my own. the guy is good tó bá tiẹ̀ ráwọn plans to tiẹ̀ ti kọ́lẹ̀ tó ti mí on the things that is going to start to do i had to tell him that he's to start work tomorrow as in tomorrow oh, morning. Oh, still still ó yẹ kẹ́ jẹ́ excuse me èmi ni mo nílé iṣẹ́. Oh, so I'm only going to send the information on him. Yes. That's good. you have done well. Thank you, ma. Ah, okay. Send it to the appropriate office. No problem. All right. Thank you, ma. Come Yeah. Oh. As I was saying. And do I ask you to sit? Come on, get up. ṣé mo ní kó jókòó ní kí ló máa ń ṣèwọ bọ̀bọ̀ yìí oh, and you want to kiss me ṣé o fẹ́ tẹnu bọ̀ mí lẹ́nu ni stand straight my friend. it's all about the document the accountant say if you sign it. and so. i'm very sure if you give them the trial they will deliver. of course i know and that's why i want to double check mi ò trust ẹ so, okay ó yẹ sọ pé kò gbéṣẹ́ wá síwájú mi kí n dẹ̀ sign ẹ mi ò mọ reason tí mo ti ṣe employ in the first place. i'm very sorry about what happened the other day. Let's leave our differences and let's work properly. Drop the fire and leave my office. See the thing. Èmi àti ẹni office. mi. Ṣorí tó fi ojú rí báyìí. whole party. <laughs> well, I, I, remember those moments. Yeah, uh, yeah. Wonderful time. Ah, no, no, no, no. I really miss those moments. Your husband was a very fantastic person. <laughs> In fact, I. Do this, sir. Yeah, yeah. I must confess, he's about the best patient I ever had. Oh. Mm. You know, I it's one of the reasons why I married him. He was a very good ah. man. Èèyàn lọ́kọ well. o. <laughs> your ni. Ẹ jẹ́ ìbéèrè. Fọlákẹ́ ńkọ́ tiẹ̀ báwo ló ṣe ń ṣe pẹ̀lú management iṣẹ́ bàbá ẹ̀. oh she is doing fine ṣe rí ọmọ yẹn ó jọ bàbá ẹ̀ bíi bíi ìmúmọ náà hmm. workaholic ayé ni oh. àṣìṣe láàárọ̀ tí mi ò bá sọ pé kó stop she doesn't stop oh. ṣe wá rí profit margin company wa ó ti so ó ti so high to jẹ́ pé I don't know how to thank her. oh my god ọ̀rọ̀ ẹ̀ di like father like daughter. honestly. <laughs> I am really proud of her. <laughs> Tẹ́ bá approve project yẹn, mo promise yín pé ẹ ní regret sir. And me and my team are working very hard. Yes, mo mọ̀ pé pop sí mi lẹ̀ ń bá ṣiṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ but believe me, my dad trained me well. Ìgbà wa ni kí n get back sí yín. Okay sir. Yes, come in. I came for the contract. Oh. Have it. Have it. Oh, very fantastic. Ragame, if you don't mind me asking, is everything all right? Mr. ITK, I'm fine. Oh, here we go again. When will you stop seeing me as a threat? Me yes. seeing you as a threat. Yes, of course. Are you such a joker? Oh, hmm. you're so jealous, right? Jealous of what, if I may ask? <laughs> me and your mom, of course. And what is between you and my mom for me to be jealous of? Mo my adult me as ọmọkùnrin, why they lose share as like, <laughs> Fọlákẹ́mi, but you look so beautiful when you smile. Yes. O ti gba contract to wá gbà right? Yeah, òun náà rí níwájú mi. You may leave. Call me Jane on your way out. All right, thank you. You're welcome. Choti send àwọn mails to mo ní go And what is between you and my mom for me to be jealous of? Mo ma adult me as ọmọkùnrin, wá dẹ̀ lose iṣẹ́ as ọmọbìnrin. <laughs> Folakem, but you look so beautiful when you smile. <laughs> What's going on? No, no, no, no, no. You have to tell me what is really making you smile. Ah, ah. Eh, uh-huh. eh. Oh, again, again, again, again. Really? I'm Omsi, stop it, Joe. again, eh, again, again. Ah, ah, are you kidding me? What's that? Really? <laughs> mo tó ń wẹ̀ láti ibi ilẹ̀kùn pé ṣé òun báyàn sọ̀rọ̀ ni ọmọ jami sí i jẹ́ǹjẹ́ bẹ́ẹ̀. ọmọ ta ni mo sí. <laughs> kí ló ṣẹlẹ̀ fún mi gbọ́ àjọ wà ni. <laughs> èyí ni ègbò bẹ́ẹ̀ ń jọ àwọn èèyàn kan tí mo máa ń gbádùn nínú mi ó ga jù sọ ẹ fẹ́ mọ̀ ọ́ tó ń ṣe ẹ fẹ́ ọmọ lọ lórí ìfẹ́ ọmọ sí àjọpọ̀ ó ga so wíìzì wíìzì wíìzì. Who is he? He. Who? No, there's no he anywhere. <laughs> What do you mean there's no he anywhere? bí mo ṣe ní kí n wá wò ẹ pé kí n sọ fún ẹ pé mo ti fẹ́ lọ sùn mo rí tó bu itikẹ́ tó ṣe kíní kan and that makes me happy ìjọ wo mo ti rí ẹ tó ti wà lively báyìí you always moody and I never liked it so nísìnyí tẹ́lẹ̀ dẹ̀ ti ṣẹlẹ̀ báyìí ó yá wí sí. Ah, eh, there is nothing really mo kàn ń flashback sí àwọn moment mo ní pẹ̀lú Fikayo ni. oh tó bá ti fi káyọ̀ hmm. all right ah, ah. draw no i just want to know this all right yes so ìgbà tẹ wá dé bẹ̀ ìgbà tí. me stop now. Ẹ fẹ́ kí n blush ni. Anyway, no problem. Mo fẹ́ lọ sùn náà ni mo ní kí n yọjú wẹ̀. All right, so I'll see you tomorrow. All right, mom. Okay. All right. I love, I love you. <laughs> ah. Dagian Ali Omotaniya. My mom is so funny and I love her like that anyway. ní bluff. See mi ò bá fi rówó tílẹ̀ mi bá fi I'm not joking o no. I will do the nǹkan tó expect ma ṣe fún before the end of the day we will rí alert That èmi ò lẹ́jọ́ báyìí o mo fẹ́ rí àwa before the end of the day that's it. Ah, aha lẹ́tà ọ̀rẹ́ bèbè olùkó tó máa dí ìṣẹ̀lẹ̀ ní táǹtì lọ. but tó bá mọ̀nà owó tó wà mọ́jú wa láti sẹ́yìn ẹ̀ ti tẹ́. You know, I don't understand. are you telling me pé Fikayo ò tíì dé office ní eight a.m. mi ò tíì rí and you kí ló máa ń ṣe tó jẹ́ pé every Friday ló máa ń wọ gbárí ìyẹ̀wò office ṣé Deeper Life ló ń lọ ni. sorry for yourself tó bá ti dé wípé kó yọjú sí mi ní office right away kó tó wọnú office ẹ I want to see him. kò sí problem. Hmm. oríṣiríṣi staff ìkan pẹ́ dé ìkan wọ gbárí yẹ. yes come in. good morning. and why are you just coming to work. ṣé o wo aago owó ẹ ni. Oh, bóyá torí pé mi àti ẹ ti jọ ní chit chat talk lánàá. I'm sorry. So excuse me, I'm talking. Lateness is not tolerated in this office. And tó bá happen next, ó mọ ó mọ mi o ó dẹ̀ mọ nǹkan tí mo lè ṣe. i'm very sorry. You're very sorry ó wá hàn gà pàbà tó fẹ́ nà mí take take it now do the needful. i'm sorry. sorry for yourself. mo yẹ̀yẹ́ fámìlì wa ọwọ́ ẹ̀pọ̀n mi o ah, kí ló tó fi fẹ́ǹtì sí tó bẹ̀rẹ̀ dẹ̀. ìwé farabalẹ̀ ṣòṣì ń ṣá owó yẹn fakọ ṣòṣì ìgbéraga ló fi ṣòṣì lẹ́sìn ti ta tẹ́tẹ́ gan flexi ah, flexi ah mo ti sẹ tẹ ah, ọbẹ ni flexi má lè gbọ́ bọ̀ ìjẹ́wà náà. ó ti àjọ. alaye èyí tó bá yín náà ṣe ó ní kókó tó fẹ́ àtẹ̀sí pé àdìkọ́ máa. wá parí ìyá ẹ̀wọ̀ bọ̀ yìí. bí ìlọ kí ló ṣe ẹ bó ṣe ẹ náà ah. máa fún ẹ seven ball. máa tún fún ẹ twenty two balls lọ́sẹ̀. black and blue? Will you always stand by me? And when I'm cold in the middle of the storm, will you give me love to make me come alive? My vision is blank. Oshala. fún mi bó ṣe rìsọ́ọ̀tì drug àti alcohol láti find inner peace. Ah. ẹwà ẹwà kí ló ṣe wà. nǹkan tó ń pa mí. Ah, ẹwà ilé dàbẹ̀ ni pé kò mímọ́ o ẹwà ò mímọ́ o kí ló ṣe fún ẹ kí ló fà á kí yẹn kọ́kọ́ fún mi. kí ló dé tó ṣe báyìí fọmọ lọ. mi ìmọ̀ kọ́kọ́ pa ẹ̀. kò yẹ kó o pa ẹ̀. kò yẹ mi. mo pa ẹ pẹ̀lú òní kò yẹ ẹ kí ló làwọn lórí yóò yí lọ́rùn ni. kò dẹ̀ ní kó lójú rẹ̀ yóò yí lọ́rùn ni. Ah, ah. kí lẹ́jọ́ fà tó bá tẹ̀lé òun òṣèré wà fílẹ̀ tó bá tẹ̀lé òun gbà lọ́kẹ́ wọ́n ní fífi pàrọ̀ ìfọ̀nù ọlọ́run. kọ́kọ́ ah! fún un. ó jẹ́ mi sọ o tẹ̀ tó fẹ́ máa jiyàn o tẹ̀ sọ pé ó ṣe kọ́kọ́ fún ó ṣe kọ́kọ́ fún ni ó sọ wà ní kò mí náà ó yà jí ó yà jí mi ìmọ̀ kọ́kọ́ ọmọ ọlọ́mọ ọmọ ọlọ́mọ. pa ẹ sọ yìí. àtàwọn máa pariwo wọlé kókó ṣìjà jọ. Ah. Ah. dúró ṣé ẹnì kankan tó wọlé yẹn ìwọ nìkan lórí ìwọ nìkan ló bá wọn nìkan ló bá ń di ẹ ní ọ̀n ṣe problem òbí máa pariwo ààrùn nìkan tó bá pariwo ọmọ máa gbọ́ bàbá tètè wọlé síbi àwọn tó kọjá àwọn agbára ká owó ọlọ́run ní ọlọ́run àpàyọ ẹ mọ̀dà ó ti parọ́ rí. mo kọ́kọ́ gba kí mo sọ yìí. àlá ètò bá sọ fún ọkọ pẹ̀lú màpá ara jáde èmi kọ́kọ́ máa kọ́ ní ẹ lórí. àmọ́ apá àkẹ́yìn tó já Dubai Dubai. kí ló ṣe bọ́bọ́ yìí. sẹ́ẹ̀ ti fẹ́ kó má fi kò tẹ́ ìtẹ́ ní o ẹ má fi kò tẹ́ ṣá Dubai ìgbà tó fa ìwà tó mọ̀ mọ́ ah, it is not intentional. ìmọ̀ kọ́kọ́ pẹ̀lú kò tẹ́ ìwà tẹ̀ wọ́n má ṣe wọ́n bá yẹn olùyẹ fa so àmọ́ àwọn bá ti Why? Oh, I'm very sorry. I don't mean to bother you at all. You don't need to apologize. It's the least I can do for a staff. Thank you so much, for Mo kàn wọ́n pé kí n jẹ́ kó feel better kí n tó béèrè lọ́wọ́ ẹ̀ report blackmail from fún police. Àbí why does your mama ma such huge amount for your con? lórí ẹ̀ṣẹ̀ tó mọwọ́ tó mẹsẹ̀. Ẹ lọ sálárì ẹ̀ kò ń ṣe pé mi lè report fọlọ́pàá but báwo ni mo lè fẹ́ rira mi mọ́ murder case là ń sọ̀rọ̀ nípa èyí. mo understand but still o need àti ṣe nǹkan ń pa <coughs> oh sorry jẹ́ kí n bẹ́ẹ̀ get on. <coughs> pẹ̀lẹ́ take take have gbàgbọ́ mọ́ sorry. pẹ̀lẹ́ How are you feeling? I feel a little better now. okay mo bẹ ṣe breakfast àmọ́ discover pé o tiẹ̀ ní enough food stuff ńlẹ mọ́ kí ló dé. o bá breakfast. Mm, ṣé mi ò lè sí oúnjẹ fún ah, I love you. Kí ló I said I love you. I think I need to leave now. Fọlákẹ́mi àtìgbà tí mo ti rí ẹ mi ti ọmọ bó ṣe ń ṣe mí o lè sọ fún mi pé o ò ní feelings kankan fún mi. Fikayo. Fọlákẹ́mi. I've seen a lot. As in, ọkùnrin ti fojú mi rí oríṣiríṣi nǹkan. Let me tell you something present situation tí mo wà i don't want to rush into any relationship mi ò fẹ́ ṣe nǹkan tó jẹ́ pé mo tún máa padà máa regret so it's not like bóyá torí nǹkan kan àbí torí nǹkan to so. no that's not it. tábánikà díjú kẹ́ni burúkú fi kọjá a ní mọ̀gbà tẹ́ni rí máa lọ o Fọlákẹ́mi i love you. <sighs> <sighs> I'll see you at the office on Monday. Take care of yourself. say you don't want to go to London, you don't want to go to the US. Oh, okay. Yeah, I'm but I can tell European country. Eh. àwọn ọkọ máa ń fún yàn ẹ ká tọ ẹ ran. ó ti ẹ̀ méjì lọ sí Florence. wow I love that city I was there once àti gba ẹnu tí mo pé I want to go again. àṣé kìí ṣe bẹ̀rẹ̀ sí pé gbé wa lọ́n kékeré. ẹ eh, that was small na ẹ̀rù ọ̀rù wọ́pọ̀ rẹ̀ bí two years lọ <laughs> àbúrò mi gan tẹ̀lé wa. ẹ ẹ mọ̀ ah. bóyá mo ṣì lè máa rántí àwọn nǹkan kan. mo ṣe ìfikẹ́ mi ah. kí ló ṣe mí. mi ò mọ̀ náà ah, mo mi ò question wo ṣé bá jọ rí ni ẹ. Eh. Ah. happy sunday ma. ṣé àlàáfíà ni. fine ma. bẹ̀lẹ̀. yes ma. ẹ ẹ ẹ ẹ ma a discuss ẹ lọ sí ma. and you what are you doing here. Kilo ló Kilo kí ló ń ṣe ń bí. mo kàn ní but that can wait till monday wá kí mi pé mo ṣé àná wá impression wo ló Chofe máa fún mọ́ sí ṣó mi àti mo kàn fẹ́ appreciate òwe ló ṣe fún mi. ok fine mo ti gba appreciation ẹ oya wà má lọ thank you o ṣe tó wá mo ti gba appreciation ẹ. ok sir oh thank you so much we will be on it as soon as possible really oh. Thank you, sir. Okay, sir. Oh my god! Wait. Yes! We made it! Is there anything a problem? Yes. There is. What may that be? You. are the problem. Me? Yes. Did you by any chance talk to mob contractor tó ti ń deny wa ní contract láti ẹjọ́? Uh, uh, um, um, I... Speak up! The last time tí uh, èmi àti ẹ sọ̀rọ̀ lórí contract yẹn mo rí i o wà worried so I tried my possible best láti at least resend resend um, resend the proposal back to them. I, ah, I'm very sorry tí bá ti tí bá ti ṣe anything wrong ní ní aspect yẹn I'm very sorry. Ow. I'm, I'm very sorry. Sorry for? We got the contract. Are you serious? I'm saying we got the contract! Thank you! sorry, I'm sorry. Yes, come in. Well, mo kàn ní kí n sọ fún pé mo ti prepare àwọn greeting so they are ready for delivery. ẹ eh, driver Uncle. i want to set i want to set. ẹ ṣó dẹ ṣó pé ọjà tẹló sínú àwọn kọ́ńtínà yẹn pé. Ah, mi ì fẹ́ kí customer àwọn kan complain o. trust me ma. Alrighty. right then good you. yeah you can go. you don't need to be sorry. i'll see you later. Congrats once again. Thank you. did the wicked Ah. Yeah, so now so I I don't understand. Well number one. Oh. Pẹ̀lẹ́. Pẹ̀lẹ́. Ah ah. Ìyàwó ah. ah. ọ̀sìn yìí nìyẹn. O lọ ti skin ah ń Ah, ah. ń dán gan. Ẹ wọ ẹ̀kọ́ rẹ̀ nílẹ̀. Bẹ́ẹ̀ ah, wà. Bẹ́ẹ̀ tẹ́sítì Eh, not very much ètò ń tó wẹ́rẹ́wẹ́rẹ́ díẹ̀díẹ̀ náà ni àbí. ẹ̀yin gẹ́ ọ̀sẹ̀ fẹ́ gbọ́ mm. èmi as a person máa volunteer ara mi Ah, màá mú babe mi lọ sí skin care by Bukka and spa màá ní kán lọ glitter rẹ̀ kó oh, máa kó máa dán. àtúgbà ọjà tó ṣe ń dán yìí. ọmọ rẹ lásán èmi ni màmá wa máa ṣe. ìyá mi gbọ́dọ̀ fún àìlọ́jọ́ yẹn ni ó gùdù yù yẹn lọ ó gùdù yù yẹn gbogbo ìwé ìwé ìwé gbogbo eléyìí tẹ̀ sọ yóò bá ìwé èyí tó jẹ èmi lógún ni mo fẹ́ béèrè babes how far now how the wedding dress the wed i never see am at all èmi fẹ́ rí mi ò lè wait o. ẹ jọ ṣe àti ẹ̀dùn lọ ṣé àwọn oníyìí tí ó máa ń tọ́ máa so mọ́rùn yẹn mọ̀ tọ́ máa ṣe wá fi gbogbo ibìbà wọn lè bo bíbà then akọ wà báyìí á tún ṣe é sí bíbà like i need to see it how fashionable like báwo ló ṣe rí ṣó. So, ó gbé gbogbo ẹ̀ jáde you get. wà á ti tàlejò máa worú yìí ṣé wo ló fẹ́ wò ni ló ṣe máa ṣe ìgbà náà. ìwọ ni bàá gbọ́dọ̀ máa bẹ́ẹ̀ wo sùn rẹ̀ you get. actually mi ò bá like láti fi hàn yín lórí fóònù sí i àmọ́ mi fẹ́ ṣe yẹn nítorí nǹkan tí bá fi pamọ́ ló máa ní ẹ jẹ́ kí n ṣọ́ọ̀kì yín pẹ̀lú ìyẹn má wọlé. sáká bẹ́ẹ̀ni ìjọba ẹ gbọ́dọ̀ mọ́ ọdún. ó gbọ́dọ̀ mọ́ ọdún. bọ́fẹ̀ iná very nice. ẹ wo ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ dúró ẹ dúró sórí eléyìí tó bá mi ní sìn ṣórí gbogbo soft drink àti omi ẹ̀ sọ fọ́kọ ẹ̀ pé mi máa ṣe yẹn ṣó wá rí àwọn èmi ní àkó yẹn wọ́n lè ṣe. yàrá mi ò ó ṣe é ní ó sọ ní àwọn ọtí àti ẹgbẹ́bí rẹ wọ́n pa wá kí ẹ jẹ ojúmọ̀ sí ọ. ọ̀rẹ́ mi mọ̀ pé mọ́lá kì í ṣọ́ọ̀kì. àwọn ṣọ́ọ̀kà. àzìmú fẹ́ surprise ẹ̀ wọ́n ra ọtí wọ́n ra tàbí mo fẹ́ gbé wáyé ní very big form ni sọ̀rọ̀ mi máa fọ̀ ọ̀rẹ́ mi akọ̀dédé wò mí báyìí akọ̀wọ̀n kọ́kọ́rọ̀ Range Rover bíi G-Wagon akọ̀wọ̀n lè mi lọ́wọ́ ìyàwó fẹ́ ṣọ́ọ̀bù wa pẹ̀lú wedding dress ìwọ fẹ́ ṣọ́ọ̀bù wa pẹ̀lú surprise ẹ ṣọ́ọ̀bù ọjà fẹ́ǹtì pẹ̀lú surprise máa gbèyàn báyìí. ẹ ah! máa fọ. owó ọ̀pọ̀ láti máa fọ owó wa pẹ̀lú. What a surprise. Folakemi, are you waiting for someone? Yes, I am. Ah, ah so my name is. Mm. Ah, Fikayo. Huh? Sorry, let me see you. Um, I'm actually waiting for you. Waiting for me? mi ò fẹ́ kọ́ntínú láti máa deceive ara mi. Uh, mo love ẹ. You love me? Èmi náà dẹ̀ I understand. But past experience mi ni ó ń ṣe mí tí mo ṣe mọ nǹkan tí mo fẹ́ ṣe. Mi ò fẹ́ ṣe nǹkan tó jẹ́ pé màá tún later máa regret. Fọlákẹ́mi. Gbogbo ọkùnrin àlè rí bákan náà. Just give me a try. Mm. Mm? You know I love you. Omo, mọ̀, o pretend ni. No, mo mọ̀. And I also love you. You truly love me. I love you as well. If not, ṣé mo máa bí wá dúró no ní mo pójú ń tì mí gan ni. Ẹ̀yà private. Jẹ́ kí n love me lọ́tọ̀. Mo fẹ́ máa bá ẹ gbé, mo fẹ́ bá ẹ checking ah. má give you my heart, it belongs to you. I will swim the ocean just for you. Hi, mommy. Ah, my the darling. Best mama in the world. <laughs> How was work? Ah, ah, My forever young mom. Eh, my darling. Ẹ kò ṣáà ń ṣe rùmúrùmù sí mi èmi kò jáde eh, Ó kàn sílé ṣá. Eh. Oh, kò jù. So tired. Ah, ó mo ní issue pẹ̀lú àwọn dad nígbà yẹn kọ̀ọ̀kan. Oh, wọ́n kàn máa ń fún mi tough time eh, once. but Fikayo i'm sure he's there to help. and this your smile like every day every day i'm beginning to really love it. mom kí ló ti ṣe pé any little thing. Eh, Fikayo Fikayo Fikayo lè máa eh, dárúkọ. ẹ ẹ mi kọ́ sọ mọ̀ pé gbà tó dé náà ni àwọn nǹkan kan yàtọ̀ ni. Come on, mom. <laughs> it's all right. Don't pa mí. As in, mo wà famished. Ṣé kí n parọ́ fún What is it? More rọ màlà. Ṣé mo pé mi ò jáde? Mo lẹ́bà àtẹ̀fọ́. Mo ṣẹ̀gúsí. Mo ṣe ah, gbẹ̀gìrì sílẹ̀ torí mi ò lè máa sáré máa ṣe yẹn. Ewédú wà lẹ̀ mo ṣe lá. Ah, ah. Mo ẹ̀ṣẹ̀ wá sí èpìyà tútù. Ọlọ́run mo you lọ sí kitchen. i love you i love you i love you i love you so much. èmi gan máa jẹun torí mi ti jẹun látàn. <laughs> all right lọ freshen up kó wá jẹun. okay ma. do i serve you serve the table for you. Ẹwà. Hey, bá ṣe máa bá lọ rẹ kò sí oúnjẹ gbogbo ẹ̀wọ̀n ọ̀nà ọ̀pọ̀ jù báyìí à ń ṣẹlẹ̀ báyìí. kí la fẹ́ ṣe ó ti sùn mí tó bá jẹ́ pé mo rí anything tí mo tiẹ̀ lè mo ò lẹ́nu tí ìta lè gbélé téèyàn lè tà téèyàn lè ṣáájú mi. mo máa ń ní nǹkan tó ń gbogbo gold ni mo ti ta tán. àbí kí n ta mọ́tò yìí gan. tó bá mọ́tò tó wà nílẹ̀ yìí kò jẹ́ káwọn èèyàn mọ bí ìyà ṣe ń jẹ wá tó. ẹ bọ̀ tí máa ta sí máa fẹsẹ̀ rìn ni ah, mọ́tò tí mo fi ṣe big boy màá di pé màá. òun náà ni mò ń sọ pé tó bá lọ tà á sìn àwọn èèyàn máa tètè mọ pé ìyà ń jẹ wá gan-an ni èmi tí ò pé ká ta mọ́tò. plan kan wá lẹ́ ọ̀rẹ́dì owó tàbí èsì gbọ́ngàn la máa ẹ̀ sí ní When I'm lost, feeling black and blue, will you always stand? by me. And when I'm cold in the middle of the storm, will you give me love to make me come alive? My vision is blank without you. There isn't happiness. Ah. Take your pen, please. Oh, Folake, sir. your friend is very sick. How sick is he? Well, um, it's as a result of um, excess intake of cigarettes, drugs, and uh, alcohol. So it will affect the corner of kidneys. Eh? <sighs> yeah, that's the situation. Sherry, tí n bá ní pé mi ò mọ̀ pé ó ní àwọn attitude ẹ̀sán sìn lọ́wọ́ mm-hmm. irọ́ ni mo ń pa mo pò mo bó mo tí mo drugs lóun fẹ́ fi ní inner peace I don't mm-hmm. understand him but nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ báyìí doctor kí ni solution. ah o máa need um, uh, kidney transplant and as soon as possible. Ah. mami kọ́lẹ̀ just. Um, tell his family jẹ́ kí wọ́n mọ̀ kán dẹ̀ lè mọ gbogbo process tá a máa take tá a máa fi achieve. Ah, nǹkan tó ṣẹlẹ̀ tí mo ṣe mí kanlẹ̀ gan-an nìyẹn he has no one èmi nìkan ni family member tó ní. ah me understand kò sẹ́ni kankan. doctor no one. ah me understand kò sẹ́ni kankan. Doctor, no one. How manage? Oh, it's a long story. Uh, well, um, for like, lọ́fíìsì mi ká lọ sọ. Torí issue tó wà lẹ́yìn kì í ṣe kékeré rárá. Let's go, let's go to my office. All right, sir. Níṣó, I'm leaving. All right, sir. lágbára díẹ̀ gan-an ni ọ̀rọ̀ tó lágbára ni so kí la ṣe wá fẹ́ ṣe báyìí sí níbo la ti fẹ́ mọ bá ṣe fẹ́ ráwọn èèyàn ẹ̀. nǹkan tí mò ń rò gangan kọ́ tiẹ̀ nìyẹn bá ṣe máa ráwọn fámìlì ọ̀wà important o bí kì í ṣe pé béèyàn ṣe máa rówó bá ṣe máa rówó tó jẹ́ pé èèyàn máa fi gbàdúnà fún. ah eh, but how do we do that? ṣebí ta bá ráwọn èèyàn ẹ̀ la máa mọ̀ ó ṣeé ṣe kó yẹ pé kan náà àwọn èèyàn ẹ̀gbọ́n lè sọ pé òun pé òun fẹ́ fún ní kidney kó kó lò you understand so that's the same thing we are saying i don't know i don't get. Hmm. ẹ mọ̀ kan tèmi ń rò kí wọ́n pé as an organisation, tó ti ń ṣiṣẹ́ hmm. ó yẹ ká ní bóyá bí company welfare àbí staff welfare i mean tó jẹ́ pé bóyá a lè raise owó yẹn fún láti company's account jọ ṣé nínú company's account láti fẹ́ lọ yọ èló lowó yẹn gan-an. no it's just two hundred thousand dollars. it's just two hundred thousand dollars ló máa yọ in the company's account nítorí wípé ìwọ wà in love pẹ̀lú wèrè kan ah, wá kí ló máa ń ṣẹ̀yàn ọmọ ayé ìsìn náà ó dàbẹ̀ pé tífẹ̀ bá ti wọ ilé ayé yín báyìí á kọ̀ ayé yín dolú kó ni ẹ̀ dẹ̀ máa ń ké sí gbẹ̀yìn ni ìjọ wo lo lórí burúkú ìwọ́nú kọ́mìnì mi ìjọ wo ló dé ó dé ta aláìdè ń sì wèrè gbé kíndìnrín wọ̀ tó bá jẹ́ pé bàbá ìṣe fi lẹ́gẹ̀sì yẹn sílẹ̀ ni ṣé wọ́n rò pé máa bọ́wọ́ ni tó bá jẹ́ pé bẹ́ẹ̀ lèmi ṣe náwó yẹn fún gbogbo àwọn ènìyàn tí wọ́n sọ pé àwọn nífẹ̀ẹ́ mi ṣé o rò pé wọ́n fúnra ẹ̀ bọ́wọ́ lẹ̀ torí tó wà lórí ẹ̀ yìí òun lọ fi máa dáṣọ dún ah olórí burúkú kọ́kọ́ wá from nowhere àti ẹ̀mọ̀ bóyá kúdà yá ni because all this while ká má tiẹ̀ family kọ́kọ́ tó torí titi ẹ̀ yọ láti ibìkan olórí burúkú ẹ̀ lóhùn fìkáyọ̀ kí ló fi kún fún àǹtí lẹ́yìn ìpọ́kàn fẹ́ náà wá lówó dànù from my money. mo kí ni mi lè. kò ń ṣe pé. èmi ó yé mi tó bá jẹ́ wípé òṣì tèmi fowó ṣe lélẹ́yìí tàbí tí bàbá ẹ̀ bá kàn ní ní fìdífìdí wípé orí burúkú ti máa fowó ṣe lélẹ̀ honestly kò ní fi kankan lẹ̀. wá torí ọlọ́run sọ fún mi tá ní fẹ́ help rí o ti rí wèrè kankan tó dìdí help ẹ because i love you. má jẹ́ kí n gbé ẹ ṣépè o má ṣépè fún wa àti fi káyọ̀ ẹ̀. olórí burúkú ẹ̀ tó yẹ kó káyọ̀ wá ó lọ sí ó tún wá yọ kó onú ayọ̀ kíndìnrín yẹn lápá. ah Uh, good afternoon, Mom. Fọlákẹ́mi. Ma? Fọlákẹ́mi. Ma? What did you do? Kilo ló I just jẹ́ pé látijọ́ ta ti jọ wà. Tó o ti mọ̀ mí níyà ẹ̀, o ò mọ̀ wà mí rárá. Fọlákẹ́mi. Jọ, kí ló ṣe gbogbo owó tó lọ Mo rí pé o empty àpátápátá ni account officer ló pè mí. Báwo ló Kilo ṣẹlẹ̀? Kí ló ṣe ṣẹlẹ̀? Mm, mm, mm. Ṣé wàá sọ̀rọ̀ ẹnu yìí sí? Ah, mọ̀ mo believe pé ó yẹ kí n ti lè make àwọn decisions kan fúnra mi ọ̀rọ̀ ẹni tí mo nífẹ̀ẹ́ là ń sọ̀rọ̀ èèyàn mo mi lè jẹ́ kí Fikáyọ̀ kó wọ̀ ẹ mọ̀ pé mo love Fikáyọ̀. bẹ́ẹ̀ ìkórè ẹ ti dàrú. dẹ́rọ̀ sórí tó o bá dá owó mi padà síbi tó wà ṣé o fẹ́ gba ikú Fikáyọ̀ kù rárá máa you emptied my account because you are in love sórí ò dàrú ṣé o mọ nǹkan tó ń ṣe ṣá do you know how many people ni wọ́n sọ pé àwọn nífẹ̀ẹ́ mi tó bá jẹ́ pé bí wọ́n ṣe nífẹ̀ẹ́ mi tó sọ pé mọ́mí you are beautiful mọ́mí we want you tó bá jẹ́ pé wọ́n ṣe nífẹ̀ẹ́ mi yẹn lèmi ṣe ń fi owó nífẹ̀ẹ́ wọn padà jọ nítorí ọlọ́run do you think you are gonna see anything in the account. mom mom you know calm down. Ah. àánú ẹ ṣe mí you have no idea tó bá jẹ́ pé o ní idea irú ìyá tó ní ni ah you won't dare this wàá wá bẹ̀rẹ̀ sí ní rí another kind of mother láti wákàtí ọ̀wọ̀ yìí lọ if you don't get my money ah kọ́lọ̀ má jẹ́ pé kù yín tẹ́ẹ̀fẹ́ kẹ́yọ kọ́ lọ kó má padà wá di méjì màá jẹ́ kó mọ̀ wípé èmi ni mo bí ẹ mo tún lè padà pa ẹ́. ó dà ìpolówó. i'm sorry. you fool. ẹbí ẹ̀kọ́ you don't know ọmọ pò ti wọjà láàárọ̀ yìí bad market ló mú so okay o fẹ́ tọrọ owó lọ́wọ́ mi àbí oh. ṣé o rò bóyá máa fún ẹ lówó ni ìdí ọ̀tẹ́ rí bó ṣe rí nonsense man ẹ kókó ṣì kúrò kó pàṣẹ fún jàlẹ̀ ẹ̀wò bàtẹ́sẹ̀ náà ló ti ṣí nímú bí ẹni ipò fẹ́ lọ ah, oh ẹ̀yin tẹ máa ń kó lè tọrọ ní gàbí ní gàbí boy wèrè oh, aláṣọ pípọ́n oh, wèrè. mi ò trust ẹ ok ó yẹ sọ èpè kò gbéṣẹ́ wá síwájú mi kí n lè sign ẹ̀ mi ò mọ reason tí mo ti ṣe employ in the first place. i'm very sorry about what happened the other day let's leave our differences and let's work properly. drop the fire and leave my office. Fọlákẹ́mi, but you look so beautiful when you smile. tábánikà díjú kẹ́ni burúkú fi kọjá a ní mọ̀gbà tẹ́ni rí màá lọ o Fọlákẹ́mi, I love you. <sighs> I'll see you at the office on Monday. Take care of yourself. Are you serious? I'm saying we got the contract! Thank you! <laughs> Ah, sorry, I'm sorry. You know I love you. Omo, you can pretend me. No, no. And I also love you. You truly love me. I love you as well. If not, Chimoma Abiwa Duro, no more Pojun Timmy gone. I approve it jẹ́ kí n rí pé ó love mi ló lọ. mo fẹ́ má bá ẹ gbé mo fẹ́ bá ẹ dalẹ̀. jẹ́ kí n bá ẹ délé jẹ́ kí n bá ẹ délé. mi ò lè gbà kíkẹ́ ìkùnà ìwọ kò lè possible o. Fọlákẹ́ èmi ni mo invite mọ́mí wá síbi. You know who I am to your family. I've been the family's doctor for decades. And um, bí mo fẹ́ bí mo kọ̀ ọmọ mi náà ló jẹ́. An issue tó wà lẹ́yìn ó need close family consent. Ìdí tí mo ṣe pé mọ́ mi ẹ̀ nìyẹn. Is that clear? I, I think you understand my position. See, doctor, I understand you, but mo believe pé ó yẹ kẹ́ lè keep matter uh, patient in private me and ọ̀rọ̀ tó one lẹ́yìn lábẹ́ òfin things are not you're not supposed to disclose anything. I don't do mean, I'm an adult mo mọ nǹkan so me okay. kí I can take decisions on my own èmi ni mo ní kidney mo dẹ̀ design láti fi ọkàn sílẹ̀ is is that a crime for the person I love. not in all cases irú eléyìí tó fẹ́ ṣe we will definitely need a family to ma sign fún ẹ before we can do such a thing you understand. I, I, I think I know what I'm doing. You don't I'm know what you're, you don't know what you're doing mo mọ̀ mà ní adult. mo mọ àtúnṣe adult tó máa ń pera yẹn tí bá kí ẹ mọ́lẹ̀ mo sì lè mo sì lè lu ọmọ yẹn pa fúnra mi ní dọ́tọ̀ no you know because I don't understand ṣé ọmọ yìí fẹ́ parẹ́ sí mi lọ́rùn ni ó fẹ́ dẹ́mi ara ẹ̀ légbodò sí mi lọ́rùn what is wrong with this girl. Grace èèyàn máa explain fún mi. Ah, bóyá kẹ́ ṣàlàyé fún kó lè. bóyá kò mọ̀ pé um, ah chance ẹ fifty fifty exactly but my two kidneys are fine. so yóò fẹ́ kí fọ́dún sunkún ọmọ yìí àbí kí ni gbogbo játijàti àti àjòṣì tó ń sọ yìí pàpà ìjọ títí ẹ bá wá fèrè tàbí tó nídìí lílo ìkejì ńkọ́ àbíwọ́n ẹ bá mi ṣàlàyé fọmọdé yìí. kò yé ni to bá yá àyè. say mom mo mo believe pé yẹ can understand me mo love Fikayo and i know that you love my dad too when he was alive even in death you still love him. because mom tí dáàdì bá wà ní situation yìí mo mọ nǹkan tẹ́ lè ṣe mo mọ nǹkan tẹ́ lè ṣe mo mọ pé ẹni wò wọn kan do you, do you want Fikayo to die ìgbà tí mo mọ pé there is something I can do to save his life. just take her eh, home. doctor èmi ò ní sọ ju wípé ẹ gbọ́dọ̀ ṣe ẹ má bínú mo wà níta kò ní ṣe ṣe. mom ara mi ni o see doctor ẹ listen to me. èmi ni mo ní bọ́dì mi ṣe bí skin mi lè máa cut ṣe bí mi ni mo sọ pé mo fẹ́ donate kidney and mo believe pé mo lè make decisions on my own ní abẹ́ òfin. lábẹ́ òfin o free láti take decision but just get me a family member to come and sign that's all. so nǹkan tẹ máa sọ nìyẹn and that's why you call my mom right torí ẹ lè ṣe pé mom ẹ dẹ. When I'm lost, feeling black and blue. Will you always stand by me? And when I'm cold in the middle of the storm, will you give me love to make me come alive? My vision is blank without you. There isn't happiness without your smile. The road is rough without you walking with me. With your smile, the light revolves with me. Yeah. Checking by daily, checking by daily. Uh. fẹ́ má bá ẹ gbé mo fẹ́ bá ẹ dalẹ̀. jẹ́ kí n bá ẹ délé jẹ́ kí n bá ẹ délé. ẹ ṣe mo dúpẹ́ nọ́ọ̀sì mo rí wípé ara wọn ti balẹ̀ dáadáa láti bí ọjọ́ mẹ́ta kan tán ti wà bíbá mo kàn ń wò pé ṣé wọ́n ṣe máa wà náà lélẹ̀ but since ẹ ti assure mi pé wọ́n wà okay i'm very happy kò sí wàhálà náà mà àwa náà ò ní pẹ́ discharge wọn a kàn ń try láti observe wọn for some few minutes ni so tó bá ti jí nísìnyí a máa prepare discharge form wọn so kán lè máa lọ. Please prepare the emergency room. We set her right now, immediately. Uh.

Ah. Mrs. Um, Grace Alakumi. how are you? I'm fine, doctor. Or oh, let me say I'm not fine, sir. Eh, ojú mo rí pé o dojú yẹn Eh, I'm not fine, sir. Eh, hmm. eh báwo wá ní Yes, you know, concentration to a lórí kidney problem yeah. But unfortunately, kidney cancer of the lungs yeah. kò farahàn rárá, it was not noticeable. I don't, I don't understand, sir. Uh, yeah, uh, Jerry, cancer of the lung mm. only lie dormant for close to 20 years. Kò dẹ̀ má farahàn That was exactly what happened in his own case. So, it uh, ti wá pẹ́ jù, ó ti lot of um, complications. That is the situation. Okay. Um, mm, that is um, the situation. Thank you very much, doctor so uh, báwo wà nísìn ṣé ẹ máa bẹ̀rẹ̀ sí ní treat uh, on that uh, one nísìnyí bí eh, ká lè mọ nǹkan tá a máa ṣe ni. no no no no no treatment yẹn ò necessary mọ́ eh, yes because we tried our best but unfortunately we lost him. Mm-hmm. we lost him. It's quite unfortunate. Mm. Uh, Doctor. Mm-hmm ọmọ ni ò gbúdọ̀ kó bẹ̀yìn dọ́tọ̀. ìgbà tó wà kó báyìí kò kò kò ń ṣẹjọ́ tí torí try best i mean àwa náà dé gbìyànjú tí wọ́n ń bì. please come to my office come please come after you after you after you let me let me just tell you one thing má bọ̀ má bọ̀ please come easy easy. Oh, easy. black and blue? Will you always stand by me? And when I'm cold in the middle of the storm, will you give me love to make me come alive? My vision is blind without you. There isn't happiness without your smile. The road is rough without you walking with. So, madam as a beautiful lady that you are, what attracted you to your adìyẹ. this is where i make my money from. orí tó bá pa máa pa gbó. next time you bá to receive any strange call tí mo bá mú ẹ ojú ẹ What gbà What tó gbìyànjú lọ́wọ́ wọ́n bẹ̀. wẹ́wẹ́ ni a sọ irú ẹgbẹ́ wo la já bẹ́ẹ̀ kò ṣe. to remain in this shabby called marriage. This thing we call marriage is not just supposed for me. No! I am an difficult time. I'm only doing this because it's my name and my brand. Sorry for wọ́n lè fún ọmọ ẹni tó pè ní Bella. Who is Bella? Tó o bá mọ̀ mi lọ bèrè mi o, èmi ò gbá bàbàbàbàbà mo sọ lórí gan, èmi fẹ́ pé mo lè sọ sódò. Wọ́n á fẹ́ kí n lọ sọ́dọ̀ mi dà kí bá kúkú rẹ̀. ṣé wọ́n ní mo ní ṣe pẹ̀lú ìyàwó ẹ̀? ẹ́ all I'm saying is give me my time. ó ń bọ̀rọ̀ sí wàhálà ó lọ sọ̀tà nísìn òun sọ fún pásítà ní ẹ̀mí tó kọ́ délé. We went for a meeting first, sir. Then after that, I lost the studio.

Ọ̀túnba ọlá o Ọ̀túnba ọlá tó bá tọrọ kò sọ ayé àárí Ọ̀túnba ọlá mi tán dákun má ṣe wọ òkùnkùn òṣì òun ní owó lòun ní o sinimá titun Ọ̀túnba ọlá kọ́kọ́rẹ́ pítọ̀ ṣeríkì mọ́fì ọ̀gá gbà níbi ká ṣe sinimá ló gbé jáde ẹ̀ tètè lọ́ra tìyín o ọ̀la èmi kò sí àtúgbà ọ̀la mi kò là àwọn ẹgbẹ́ mi àtòrí gba jẹ́nu kára pàlára kálára fi jẹ́nu kò ní sọ àtúgbà ọ̀la tó ń tà àfi kẹ́kọ̀ọ́ mẹ́wàá má gbẹ kókó tó jaka ìdí ẹ̀ gbóná rí sanyẹ̀rì olójú kan ló wà mọ́tò ọdún lajà àgbẹ̀kọ́lá tó ń kálò lọ́wọ́ parada ìdíjà pa ẹ̀yìn ń wájà jẹ́ bàbá díbí. ẹ mú ni mú ọkọ̀ wà ní mú ọkọ̀ wà. o tó yín tó ń tẹ̀lé bọ́ dànù. Hmm? ẹ tún wá túyú. true life story ìrírí ayé alágbára tó gbé ọkàn sókè roro ní sinimá ti tó tuta ọ la. ìlú ńlá kan tó láàmì làkà nílẹ̀ Yorùbá níṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ ká tó wá sọ de sinimá àgbéléwò. ó gbóná rìtìrìtì ó da jìnnìjìnnì bó lẹ́yàtọ̀ action packed movie ni suspense inú ẹ̀ ga yàtà ọláyẹmí jimoh yemkem ló produce yẹ wàsíù owó ìyá gáúsù ló direct yẹ starring ọdúnladé adékọlá ọláníyà fàjà sọyẹn ọláyẹmí jimoh yemkem ọpẹyẹmí ayéọlá péjú ògúnmọlá kẹmi davis nike idris ladi fọlárin owólabí àjàsà lẹkàn ọlátúnjì fẹ́ràn mi ò yá lọ́wọ́ bọ́sẹ̀ arẹ́gbẹ́sọlá wàsíù owó ìyá gáúsù àyíkáyọ̀dé agboola in english ó ti jáde sórí fcd nìkan kásá Àtàgbà marketed and distributed by corporate Pictures Seriki Movie Ọ̀gá Gbàgbé Kashi Cinema Ayélujára Shopping Complex Bọ́ládé Oṣòdì Lagos. Ó tún wà ní Kuma Road Multimedia àti Mercury Pictures Arena Oṣòdì. Sinimá tuntun Àtùpàọ́lá ẹ̀ má fọ kàwé yan ìṣẹ́júṣẹ́lu ẹ̀ gbà bẹ́ẹ̀. Àtùpàọ́lá ni kẹ́ ra kẹ́ wò kẹ́ gbà ó ti jáde. Grab your copy now. rough with me, yeah. Checking by a dilly, jacking by a dilly, ah. Uh. Mo fẹ́ má bá ẹ gbé, mo fẹ́ bá dalẹ̀. Jacking by a dilly, jacking by a dilly, ah. Uh. Mo fẹ́ má bá gbé, mo fẹ́ bá dalẹ̀. give you my heart, it belongs to you. I will swim the ocean just for you. Mo ti ṣetán láti bá ìrìn àjò ìfẹ́ àfọwọ́tọ́rí yẹn kò ní figi sílẹ̀ zero láì sórí ọlá bàtà ìfẹ́ ló mọ́jú mi ṣàn. My vision is blank without you. There isn't happiness without your smile. The road is that you're walking with me, yeah. With your smile, the light revolving me. Jackie by Dilly, Jackie by